وكل محدثة بدعة وكل بدعة دلالة نيو لي جاك سنينو وصو المحاول الدرانو في يوم من يدوم في يدوم وكاتيني وقجي في جراسة النبي صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní jọmọ àkọlé kọjá ibi tí a sùn ní abẹ́ ẹnu àná kẹfà rọtù sálàm bó láti dáhùn sálámù ìyẹn lọ́nà àbáwọlé ọgọ́rùn-ún mẹ́rin àti mẹ́rin lé ní àádọ́rin. àdéhùn tí a gbọ́ lórí rẹ̀ ní túmọ̀ àkókọjá wọn náà ní àdéhùn ẹgbẹ̀rún kan àti mẹ́rin dín ní ogójì one thousand thirty six ìbẹ̀ la tó sí. ìyẹn àdéhùn Abdullahi onílẹ̀ ìsọ̀kọ́ Yunus wà lápẹ̀lẹ̀ ìjọba ṣe ha ó ní Abu Salama ní Aisha. رضي الله تعالى عنها وقد قالوا صيبي الله صلى الله عليه وسلم فقيل يا عائش هذا جبريل جبريل اليوم جبريل اليوم وهو يكره عليك السلام كن سلام أصير قالت عائشة هذا فقلت عليه السلام ورحمة الله وبركاته wọn ni mo wá dáhùn sí pé aláfíà ọlọ́run kọ́ máa bá Jibril àti kí ọlọ́run àti àwọn àlùbáríkà rẹ̀ ìbùkún rẹ̀ sáàrọ̀ máa la àárọ̀ ìyá nẹ́bí rí mo tẹ́lẹ̀ rí ìtumọ̀ àdúgbò jíjẹ ọlọ́run bá ń kọ́ ọkùnrin rí ohun tó ń wò rí bẹ́ẹ̀ wá níbi tá a dé láti ní abẹ́ sọ fún wa nípa pé mẹ́ńtí àìsàn. الانسان جاء عائشة عائشة أم المؤمنين رضي الله تعالى عنها وأرضاها ولن تزيك مصطفى ماري يكون ممن من فوق سبع السماوات ní òkè lókè ibi tó ti ju sánmà méje lọ. Àìṣà radiyallahu ọjọ́ ọmọ Imam Siddiq Al-Akbar ọmọ aṣáájú tó jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ òdodo tó tún wá jágbà nínú ìmọ̀ àgbà òdodo. bàbá rẹ̀ jẹ́ khalifa òjíṣẹ́ ọlọ́run àròlé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ti ṣe Abi Bakr ọmọ abdullahi àbí abdullahi bùnú àbí kuhafa ó fi hàn pé pàbákiri ni a òbí mọ kankan tí ń jẹ́ bákiri ṣùgbọ́n jẹ́ kúníyà rẹ̀ nagijẹ rẹ̀ tó gbajúmọ̀ lórí ẹ̀ ẹ̀rì bá ti sọ lé ìfọ́ alọ́pọ̀lọpọ̀ ọgbà kì í ṣe dandan nígbà téèyàn bá tó bímọ kí wọ́n tó péyàn lábò kínní kan abubakar abdullahi òun kọ bàbá aisha bin abi kuhafa alukóròṣìjà àwọn ẹkùrẹ́ṣì ni ìyẹn ni pé fámílì ànẹ́bí náà ni ìyẹn ni pé àtìrẹ́dìrẹ́ ànẹ́bí sallallahu alayhi wa sallam. Aisha tọ́jà ummul mu'minin ìyàwó ànẹ́bí ní í ṣe ń lọ gbàgbọ́ yé jù láì ní tó nẹpẹ́nu nínú gbogbo obìnrin tó wà nínú àlẹ́ ọmọ yìí ìyá tó bí Aisha òun náà ń pè ní ọmọ roman ọmọ amir bùn ọwẹ́mir aisha radiyallahu ta'ala anha ìyá àti bàbá rẹ̀ wọ́n mú ṣe hijira anabi sallallahu alayhi wa sallam ọfẹ aisha kótó ni kò ṣe hijira lẹ́yìn ikú khadija as-siddiqa radiyallahu ta'ala anha bint khuwaylid lẹ́yìn gbàdúgbò ìgbà yẹn kánú sọ sáláńfẹ yìí alẹ́ sọ wípé ó tó bí oṣù mẹ́tàlá sí mọ́kàndínlógún tó kùn kánú sọ sáláńfẹ ṣe yìí jọ àyíká sọ wípé ọkọọdún méjì kánẹ́bí sallallahu alaihi wasallam bí ó ṣe yìí jọ ànẹ́bí sallallahu alaihi wasallam ọwọ́ àṣẹ lọ́fọláyà pẹ̀lú Àìṣà radiyallahu ta'ala anha nínú oṣù Shawwal ní ní oṣù Shawwal nígbà tá ní ọdún méjì tó ṣe ìjọra náà lẹ́yìn ìgbà tá nẹ́bí sallallahu alaihi wasallam tó padà dé níbi ogun Badari ìgbà yẹn Aisha radiyallahu ta'ala anha ń jẹ ọmọ ọdún mẹ́sàn-án láàrin ipa ti kágàgà àwọn tó lè dá ìrújú lẹ̀ wà lánàá ìgbẹ́ kìí ṣe gbé wọn lánàá sallallahu alaihi wasallam bí wọ́n ṣe yìí pẹ̀lú ibi wọn fẹ́ àyíṣà radiyallahu ta'ala anha ìjọmọ ọdún mẹ́sàn-án lọ tí wọ́n fi ti lọ́kọ-láyà pẹ̀lú rẹ̀ òtúmọ̀ páwọn nìkan nìkan yìí jẹ́ sàfù bí kò ti gbọ́ wà fún gbogbo àlẹ́ ọmọ àdẹ̀fúwa ní àyà tó wà ní sátútọ́lá sátútọ́lá àyà ẹlẹ́kẹrin tọ́lọ́mọ bá sọ wípé wàláhì yẹ ìsúná mi náà lọ́kìlì àwọn obìnrin tó ti gbé wọn ò sàlejò mọ́ ẹ̀ àjọ ní pé bí wọn bá kéré àti olè fàgbàlagbà tí ọjọ́ ẹsẹ máa sọ sàn sọ Ọlọ́run ọba sọ yìí pé ìwọn tẹni ẹ máa fi ṣe ẹdá òun ẹni kí ni ọsàn lásàtọ àṣùkòrò oṣù mẹ́ta ni nígbà téèyàn bá kọ àgbàlagbà lẹ Ọlọ́run ní ìnà tẹbi tó ń tẹ bá ń ṣe méjì gbà bí ọsàn àlejò àbí kò ní sàlejò ṣùgbọ́n àgbàlagbà ni fàáìdà tòbó ná sàlásàtọ àṣùkòrò ìgbà tó máa fi ṣe àlejò fi ẹ ká nígbà tí o ti lè ṣàlejò mọ́ gbèdéke nǹkan tí ó ká tí ó fi padà di ẹni tá a kọ́ lẹ́yìn ẹyẹ tí ó fi lọ fẹ́ lómi òun náà ní kò sí oṣù mẹ́ta á sí oṣù bá mẹ́ta. ọlọ́run wa dún pápọ̀ mọ́ wípé wọ́n là yí lámìẹ́kìn bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin tó fi báwọn ọ̀ṣàlejò àbáwá jẹ́lẹ̀ ajáde ẹ̀rí gidi nìyẹn ń fìdí ẹ̀ múlẹ̀ tí ọ̀la rìn ẹ̀jìyàn nu ibi àtìyàn lè fi ọmọ kékeré alimohim tọ́ba ti tó bá lò èèyàn bá lò àwọn onímọ̀tẹ́jọ́ yé wa pé àníṣe ọkọ ọdún méjì tóbìnrin ọ̀sàlejò ní ti máa ń wúlò láti bá lò gbà yẹn kọ́dà arínú àwọn sálà káfíìrì pé kíní yé sẹ́sà arínú àwọn sálà gẹ́gẹ́ bí ọ̀rùn àti sọ àwọn zùbẹ́rù wọ́n ní wọ́n á máa fẹ́ ọmọ ọmọ tó yẹ bí lòjọ́ wọn á máa fọkàn naam naam ọmọ òjọ ẹni kan fọkọ sọhí ọlọ́láfíà dáadáa ó dá àríkẹ́ ní ọtọ́ fọmọ òjọ tó ń tóun bí ikú báyọ̀ dẹ̀ máa jogún o naam toríyàwó èèyàn kan nígbà ṣe ni tí ó fi lágbára àti lè gbé ọkùnrin sára tó lẹ́yìn ìgbà yẹn báyìí ó ti di ẹni tẹ́yìn ó ti lọ́kọ̀ láyà pẹ̀lú ìyẹn láti lè ká gàgà kúrò lórí pé àbí àánú sọ̀tálá nìkan lọ́la ń fà àti fẹ́ ẹni tó kéré bí wọ́n ajórí báyìí ọmọ mi náà tó bá ti gbóra kódà kó má ti sin lọ sọ́sàn tó wọn lè fọkọ. kàtẹ́ nígbà láyé tún bẹ fóònù mi láti àjìbára kó jẹ ọmọ rẹ̀ nípa ní ọmọ rẹ̀ ọmọge tí o ti lọ́kọ̀ rí kó jẹ nípa bàbá ni o tàbí àwọn àbá tó ìyẹn wà nínú ohun tí àwọn olùmọ̀tán fi díẹ̀ múlẹ̀ rárá ó lè jẹ́ nípa pé lágbábá yìí kò fẹ́ ó lè fọ́ ọ̀kẹ́ ìmídé tọmọ yẹn bá dàgbà ó lè tó gbàdá sí kí ni ó lè chíǹdì ọ̀rọ̀ tó bá wù nígbà yẹn. aisha radiyallahu ta'ala anha ọgbẹ gàwa àmọtọkọ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa à ń na wá bẹ́ẹ̀ dáwà padà nìyẹn hadithi tọgbà lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọjọ́ aisha méjì méjì àti ẹ wá rí àwòrán aisha kí anabi bẹyẹn. ọlọ́run dídì fi hàn nẹ́bì ní lójú rẹ̀ gẹ́gẹ́ bá a ti mọ̀ yí pé ru'yal anbiya wahyi àlàáfíà àwọn ànẹ́bí ọlọ́run bala mí sí àtọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu irú àlàáfíà nàbí ilá Ibrahim alayhi salatu wassalam tí wọ́n láǹjẹ̀ lò ọ̀sọ̀ pé òun rí Ismail ọkọ̀ jíjọ ọmọ rẹ̀ pé anni inni ara fil manam anni adúgbàfọ̀ ìbọ̀wé mu ló sọ pé wọn lọ́n dọ́ba fún mi lọ́mọ ń pa ń fi ṣèjọ́ sí fún à ọmọ àfàgbà bí irọ́ ni ìbọ̀wé mu ọ̀sán àlùkà wà níbẹ̀ bí kò ṣe pé ọlọ́run ọba fi hàn Ibrahim lójú rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni aláwọn nẹ́bí ọlọ́run ọba nìyí ìmísí àtọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu ìgbẹ́ mọ rí lójú rẹ̀ pé mọ ń dúnbù rẹ̀ nàbí láyé Ismail alayhi salatu yàtí o tàtàjì dùn ní insha allah mi náà sọ̀rọ̀ nílì ìdìmí náà ẹ̀rẹ́sì máa ní sùúrù lẹ́ẹ̀rí. ẹ wá rí àyíṣà rọ́jì ọlọ́wọ́ tàlá ni àwọn gẹ́nu mẹ́gbà wáyé wa wọ́n ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam lọ́sọ̀ báyìí pé orí tukì fílmọ̀nà kàlàkàlà yáàlì wọ́n ní òru mẹ́ta léraléra ni wọ́n fi rẹ àyíṣà hàn mí lójú rẹ̀ mọ́lákùlọ́ máa gbé ọ wá ìsárọ̀kọ̀ sí mi ṣàríyọ̀rọ̀ níbi písìsì kánú kí nínú aṣọ àárín lọ́wà káwá sọ pé ìyàwó rẹ ni o torí bẹ fáṣí àwọn àjèjì ha ìyá ká sọ fún olójú rẹ ó ní ń sùsọ lójú ìyàwó ní báyìí bó ti dìwọ àyìnṣá nìyẹn ẹ̀rí ó ní èmi náà wá sọ yìí pé tọ́ba já sí pé ohun tí mo rí ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá àṣẹ ó sì padà rí bẹ́ẹ̀ náà ń tó tọ́ ní ẹ̀rẹ́gbà wa mi sọ ìgbéyàwó àyìnṣá náà wọ́n mú ọ̀rọ̀ yìí wá wọ́n ní jìbìlù dídì gbé wọ́n lá ń sọ sálá lọ́sọ bẹ́ẹ̀ bí jìbìlù dídì gbé àwòrán àyìnṣá sínú aṣọ pélébé aṣọ àárín green ọwọ́ àlọ́ gbé fànàbì sallallahu alaihi wasallam ọwọ́ àṣọ fún ìfẹ́ hàdìhì zawjatuka fid dunya wal akhirah ìyàwó rẹ̀ láyé àti lọ́run ẹni náà ló jẹ́ nǹkan ní fi jẹ́ ẹ́ lu àwọn rọ́ọ̀fì dọ̀njẹ́ ìfẹ́ kọ́ bá àlọ́ òwòjò àrọ́ọ̀fì dọ̀ ọlọ́run kọ́ bá àwọn lójú jẹ́ ẹ̀rí gbogbo ayé yóò fìdí múlẹ̀ dáadáa yìí pé àní àyìnṣá yìí ó fi oúnjẹ ọlọ́run ọba ni láyé bí báyìí àti níjà òbí ń dàlọ́ ìyá mu. ẹ wàá rí iná aládùn bẹ fún àyìnṣá radiyallahu ta'ala anha ọwọ́ inú hadith Abi Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu wọn ló jìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ló pé inú àwọn ọkùnrin àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀wá pé àyàfi mariam ló pé mariam ọmọ Imran èyí tí wọ́n ń pè ní ya àyínsá ìyá táwọn máa ń pè ní jésù ìyá àyínsá táwọn ń pè ní jésù ẹni tó tún pé nínú àwọn obìnrin òun náà ni áàsìyà ìmọ̀ràn tó fẹ́ràn òun òun ni áàsìyà ẹni wọn máa tó ipa kí pamọ́ kì í ti káṣíyà tọ́wọ́ ti káṣíyà ajá ń pe ọmọ rẹ ní ẹni tí ń páyọ̀ ọlọ́run ni àpọ̀mọ́ nìyẹn ọ̀lá tó kú أنفسكم هو أعلم بمن اتقى بولو ده سمر يعني خاشية أو تقول تقول يعني خاشعة خاشعة هم لأن تين كامينو إذا يبقى من واسي ندي جوز أبلغ قوا ẹlòmíràn máa jọ́ sí lọ́wọ́ ẹ̀mí rẹ̀ ó sì tún wà níbi nǹkan mi kì í ṣe irú bẹ́ẹ̀. ṣùgbọ́n orúkọ yẹn òun ní kí ni o aṣíyà òní darẹ̀ láàmú lórí ẹ̀ ó ti gbọ́dọ̀ tún pè ní aṣíyà tọ́ba tún pè bẹ́ẹ̀ ìyẹn tún jẹ́ kí nìyẹn o bí ẹ̀mẹ̀wá ọba àbí kan sọ wípé ìwọ̀n tá kéwu kéékèèké tá a máa ń kọ sẹ́yìn tá a máa ń fà láàrin òun ni wọ́n ń pè ní kíni ọ̀ ni wọ́n ń pè ní aṣíà sotori bẹ́ẹ̀ aṣíà ni ẹni tí máa ń ṣètọ́jú òun ni aṣíà ẹni tí máa ń ṣètọ́jú ẹ̀rí aṣíà tù ọmọ ìmọ̀ràn ọmọ fìràwùn òun ló tún pé anábì sallallahu alaihi wasallam pé mọ̀fálù àyíṣà àlàndísà ẹ̀wà rí àjùlọ níbẹ̀ fún àyíṣà lórí gbogbo obìnrin yẹn àfẹ́lẹ́ sẹ́rí ni àlẹ́ èrè tó à wọ́n dàbí àjùlọ ti ń bẹ fún sẹ́rí oúnjẹ kẹ́ni ẹ tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn lọ́bàwá àgọ́ yìí pé wọ́n bọ ẹran wọ́n bọ ẹran pẹ̀lú gbogbo èlò tẹ́ máa fi bọ ẹran àgbẹ̀dẹ́yìn náà bá fẹ́ bọ ẹran wọ́n bá ń gbòòrùn ẹ̀gẹ́ wọ́n fẹ́ parí ẹ̀ wọlé yàtá sí lọ́ọ̀dì wọ́n fi mọ́gí sí wọ́n fi ẹ̀kẹ́ni eh, sí wọ́n fi àlùbọ́sà sí gbogbo wọ́n fi iyọ̀ sí gbogbo ẹ̀ owó ni tí wọ́n máa sọ kutu ọwọ́ tí wọ́n bá bọ ẹran yẹn sẹ́nu yẹn gbádùn fẹ́ dáadáa wọ́n fẹ́ wàá mú eh, fúláwà wọ́n dà sí wọ́n á rò papọ̀ mọ́. ẹ̀rí tí wọ́n ní o ti fẹ́ẹ́ ti wé mísírà ẹ̀fẹ́ máa ń jẹ àbẹ́ ẹ̀fí kẹ́ẹ́ ti fẹ́ sóúnjẹ ẹ lọ́gbàjúmọ̀ jùlọ dáhùn ọlọ́dọ̀ wa ànábi sallallahu alaihi wasallam oníṣẹ́wárí ọlá Aisha àṣà ẹni fáà ọlá ti ń bẹ fóúnjẹ lórí gbogbo oúnjẹ táwọn ará wa máa ń jẹ ìkànnìyà nínú ọlá tó wà fún àyíṣà Abdullahi ibn Ziyad al-Asadi wọn nígbà tí tọ́lá àti Zubair àti àyíṣà tí wọ́n lọ sí Basra wọn ni Aliyu wa sẹ́ndì Ammar bìnìyà àti sọ̀tàn tí wọ́n ní àbúwá ní ọ̀sẹ̀ tó kọjá àti Hasan ibn Ali ọ̀sẹ̀ ń di àwọn méjèèjì Hasan àwọn Ali wọn ni àwọn méjèèjì wá sí kíni ọ fàfàdìmọ àlẹnà alikufa fàfàyìndà mímbà wọn lọ sí kúfà wọn wá gorí mímbà wọn ni hasan bin ali radiyallahu ta'ala an àwọn wà lórí mímbà ní lókè àmọ́ rúdúró sí ìsàlẹ̀ bíi tí hasan wà ẹ̀rí afáwa ni àwọn akójọ àwọn onímọ̀ wa gbọ́ bí àmọ́ rúdúró pé wọ́n lọ ẹ wá o jíjáde sí àwọn àyìnká jáde wọ́n sóbìnrin ni ọ ẹ̀mí sàrí fi sí wọn o wọ́n lọ ni ìnà ha lásán ọjọ́ fún ẹbí yìí kú ṣé màá kó wọn ní ẹ̀sùmọ̀ èèyàn ni wọ́n ló dé wọn jáde ni wọ́n ti jáde yìí o ẹ má sàrí fi sí wọn o ẹ má tójú wọn mọ́lẹ̀ o ìnà ha lásán ọjọ́ fún ẹbí yìí kú fi dunya wal akhirah ìyàwó ànábì yìí láyé àti ni walakinna Allah tabaraka wa ta'ala ṣùgbọ́n lọ́wọ́ ọba bí gbọ́ngbọ́n rẹ̀ àti gíga rẹ̀ ìbùtàláàkù ó fi sàdánwò fún yín pẹ̀lú bí yàrá ti jáde yìí ni o kò yẹ kí wọ́n jáde o ńbẹ̀ láti rí fáwọn ọ̀sán tó wọ̀ ní àìsùnmà ọlọ́run fẹ́ mú wá ládánwò ni o lè yá àìlànà ìyẹ́ oṣù fi àwọn ọlọ́run fẹ́ mọ̀ta lẹ́sẹ̀lé ṣé àìsàn lè máa fọ́lò ni àbẹ́ fọ́lò ohun tó ti wà nú ẹ̀sìn torí bẹ́ẹ̀ àdánwò ni o ẹ má tẹ àwọn olójúmọ́lẹ̀ o pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ni wọ́n jáde ìṣẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń kọ́wọ́ bọ̀ wọ́n máa ń kọ́wọ́ bọ̀ wọ́n máa ń wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀rí níbi tó yẹ kí wọ́n ti gbéná ojú ara wọn níbẹ̀ tún làwọn afáwọn fi ń sọ̀rọ̀ yìí nínú ọlọ́dọ̀ wà fún yàwó Àìṣà radiyallahu ta'ala anha sẹ́wọ̀n pípa yẹn lè kọ́ méjì àwọn afáwọn méjèèjì ni wọ́n fèsì ara wọn wọ́n hàn yìí pé yàwó Àìṣà radiyallahu ta'ala anha àwọn náà jáde pẹ̀lú àwọn èèyàn tí wọ́n pẹ̀lú ikọ̀ afáwọn Muawiya radiyallahu ta'ala anhum ajma'in sọ̀rọ̀ wá ní àwọn afáàfin sọ pé àdánwò ni jíjáde wọn tí wọ́n jáde bóde yìí o ẹ má tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ o wọn yé sẹ́ni fẹ́ lè yẹpẹrẹ o torí àwa nẹ́bí yìí ni wọn o láyé ń bí báyìí àti níjọ́ gbìndà kìyà o nínú alábàwà fún yàrá àyìnṣà radiyallahu ta'ala anha Amr ibn al-As radiyallahu ta'ala anhu wọ́n ní òjijì ọlọ́run ọba wọ́n ní kí n lọ ṣe àmójútó àwọn ọmọ ogun kan tó ń pè ní sálẹ́sì wọ́n ní mo wá lọ sọ́dọ̀ àwọn ọmọ ogun yẹn wọ́n ní mo wá sì béèrè lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run pé ayé ọ̀nà sí ahabbu ilayki mo sì béèrè rí òṣìṣẹ́ ọlọ́run nínú gbogbo èèyàn ta ló nífẹ̀ẹ́ sí wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ lànàbì dáhùn pé Àìṣà ni o ẹ̀rí pé yẹn tó lù lẹ́ni tó rí ìyàwó mọ́kànlá lójú bẹ́ẹ̀ lọ nínú ẹgbàá mi pé mẹ́tàlá wọ́n ní Àìṣà lòun ní ọba tún ṣe yìí bí ọ̀dà nínú ọkùnrin ńkọ́ wọn là ń sọ sọlá bá tún dáhùn pé bẹ́ẹ̀ bàbá rẹ ni wọn ni mo tún wá béèrè pé lẹ́yìn ìgbà yẹn ni ọba tún bẹ̀rẹ̀ sí ká àwọn èèyàn mo wá àni alani bí yìí máa di pé lọ náà parí pé mo fẹ́ràn àyíṣà lànàbí nífẹ̀ẹ́ sí ju lẹ́yìn náà bàbá rẹ̀ nínú alátọ́wà fún àyíṣà radiyallahu ta'ala anha ẹ̀rí àyíṣà gẹ́gẹ́ alára lọ́sọ̀ ní ọba sallallahu alayhi ó ń béèrè níbi àìsàn tó ṣe é fi dé yẹn ní pé ló ṣe yẹn pé ń bo gbà lérò òun náà ní ọjọ́ gbogbo àwọn yàrá wípé ibi tó bá fẹ́ ni kọ́ wà ọwọ́ ajá sí wípé ilé ìyá wa àìsà lọ́wà títí tí ọlọ́jọ́ fi padà dé bá nẹ́bí sallallahu alaihi wasallam eléyìí náà tún jọlá. kódà wọn ní àìsà gẹ́gẹ́ alára radiyallahu ta'ala anha òun gẹ́ máa ń sọ pé ọmọọta kìlì ọmọ ìlẹ́ni kana yaduru alayya ìrẹ́ ìjọ tí ó jẹ́jọ́ mi gẹ́gẹ́ là nẹ́bí kú sí tọ́ yẹ kọ́ wá nínú ilé mi gẹ́gẹ́ ọlọ́run wá gbẹ̀mí ànẹ́bí wà ìnira àtàkù orí ànẹ́bí kàdẹ́rẹ́ làbẹ́ iná nàárí wọ́sàárì ńbẹ láàrin ọrùn mi sígbà àyà mi àbí ká sọ pọ́nrún mi sórí mi wàhálà torí òhùrí fi kódà àjẹtò ara wa kẹ́yìn ìtọ́ ànẹ́bí sọlọ́lọ́ àtàlárúpọ̀ mọ́ ìtọ́ mi. ẹ̀rí gbogbo yẹn náà kátó gbogbo máa kéwú bẹ́ẹ̀ ẹlòmíì ò lè jẹ́ tọ́ rẹ o máa fi itọ́ bò wọ́n máa jẹ tọ́ rẹ̀ ni máa ń jẹ́ o jẹ ẹni kódà tó bí eré pé ìyàwó òun rún pákó kò lè mú rún ti rún yẹn kò lọ́kọ láyà pẹ̀lú rẹ̀ sì lọ́kọ láyà pẹ̀lú rẹ̀. sọ nípa ọlá tí láti fi mú méjì láti mú ọba yẹn wá kódà gan Aisha radiyallahu ta'ala anha wọn lòun gẹ́gẹ́ títí sọ pé wọn fún mi ní mẹ́sàn kan tí ò sí fóbìnrin kankan pé pé wọn ò fún obìnrin kankan á lẹ́yìn Maryam ọmọ Imran wọn ní alákọ̀ọ́kọ́ laqad nazala Jibrilu bi surati. Jibril mú ó sọ àwòrán mi kalẹ̀ báyìí sátẹ̀lẹ́wọ́ rẹ̀ tó fi pọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba láti pé kó ṣe kí ni kó fẹ́ mi ọlákejì àwa ń ṣàní sọ̀rọ̀ yẹn òjíṣẹ́ ọlọ́run ti fẹ́ mi lọ́mọge kódà kò fẹ́ ọmọge kẹkan lẹ́yìn mi àìsà ọdún mélòó ọdún méjì ti kẹta àti wípé ẹ̀mí òjíṣẹ́ ọlọ́run ọba ti bọ́ orí rẹ̀ sì wà ní ìgbà yàrá ìkẹrin ó ní mo wá ṣe sàárẹ̀ ànábì sínú kíni o sínú ilé mi òdì mẹ́rin ẹlẹ́ẹ̀ka ó lè wá rí àwọn màláíkà ni hafatil màláíkà tó báyìí ti àwọn màláíkà dẹ̀ yí ká gbogbo lé ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹ́ ló ní ẹ̀ka ẹ̀ wá rẹ́ lẹ́ẹ̀kẹfà wọ́n ní wa ẹni lẹ́bìnẹ́tù kọ́lé fatihi wọ́n sì dèkè àti fẹ́mi àyíṣà nìyí ọmọ àrólé òjíṣẹ́ ọlọ́run ọba nìyí tó sì tún jẹ́ ń tọ́gbà lódodo jùlọ ẹ̀rẹ́ lẹ́ẹ̀keje wọn lè wọn làkọ́ nẹ́ẹ̀sẹ̀ làwọn sórí nínú sẹ́nà àrùjárí mi gángan ó sì sọ̀kalẹ̀ láti kíni ọ láti sámà títí mi sàtẹ́wó ẹ̀rẹ́ lẹ́ẹ̀kẹjọ wọn làkọ́ de kòlẹ́ tó pé bàtà ní ìdá pé yẹ bẹ wọn dá mi lẹ́ni tó mọ́ nínú òórùn àti tùgánni ẹ̀wọ̀n arẹ́lẹ̀kẹsàn-án wọn ni wọn là kọ́dé wọ ẹ̀tùmọ̀ fírọ̀tàn wọ̀rí sọ̀nkẹ́rì náà wọn wá sàlùkà ní fíìmù àyìnṣá wípé máa ṣe kíni o màá rí àforíjì ọlọ́run àti àrísìkì tó ṣe kíni o èyí tó lápọn létí ṣe àlùkẹ́ náà nípa àyà àtàbánká àyà bíi méjìlá tó sọ ń parí sọ́tò lóru yẹn níbi tó parí sí nìyẹn. bóòlù ànábì ṣe fẹ́ sallallahu alaihi wasallam akẹmúwáládì àyìnṣá gẹ́gẹ́ alára ọjà lọtàlá nínú súnà nàbìdà old ó ní òjíṣẹ́ Ọlọ́run bá fẹ́ mi nígbà tí Khadija jáde láyé mo sì jọ ọmọ ọdún mẹ́fà gbà yẹn ó ṣe lọ́kọ láyà pẹ̀lú mi nígbà mo di ọmọ ọdún mẹ́sàn án ń débi pé àwọn obìnrin wá dé mò ń ṣeré tóun fi kíní ṣeré ṣeré àwọn obìnrin yẹn wá tún un lára sí i wọ́n wá mú un lọ sọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam pé àwọn sì rẹ̀ dì. àwọn ajá sí pé wọ́n rò wá ní àyìnṣà lo ọdún mẹ́sàn-án pẹ̀lú ànẹ́bí sallallahu alaihi wasallam. ẹ̀rí bákan náà ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ni látọ̀dọ̀ àbí sálàmù ibn abdulrahman látọ̀dọ̀ àyìnṣà wọ́n lè jù sálàmù ọba ń sẹ́rí bọ̀ níbi gọ́sọ̀ tàbúkì àbí khaybar wọ́n ní kàkà kan sí wà lórí nǹkan ẹ̀gbọ́n rẹ̀ atẹ́gùn wa fẹ́ ọwọ́ tú ọwọ́ sin ibì kan lára dìgínní tẹ́ǹtì yẹn wípé àwọn obìnrin tí wọ́n sì ń bá àyìnṣà ṣeré ń bẹ́ńbẹ́ wọ́n á béèrè wípé ẹ̀yà àyìnṣà ta làwọn eléyìí oníbẹ̀ àwọn obìnrin yòókù òun ni wọ́n wá rí kíní ẹ̀sìn kan tí wọ́n ti tún ní ìyẹ́ méjì wọn lànà tó sálá wa béèrè ìgbékílẹ̀ lẹ́yìn tí mo wá rí láàrin ọ̀rẹ́ àwọn kìnìún wọ̀nyí oníbẹ̀ ẹ̀sìn ni kí ló wà bẹ́ẹ̀ oníyẹ̀bí ha fárasùn lọ́kùnjọ́ ní hàn kẹ́sìn tó máa ń níyẹ̀ méjì ni wọ́n ní àyìnṣà ọ̀jọ̀ lọ́tàlá ń ha obìnrin pé wọ́n lọ́ba fọmọ kékeré wa dá para ẹ̀ wọ́n bá ń sọ̀sọ́ lábẹ́ wọn ṣe tún wá sọ́ra wọn kalẹ̀ bí wọ́n ti dọ́mọ kékeré wọ́n ní àwọn àyìnṣà rọ̀jà lọ kàlá ni àwọn àgbẹ̀ pé àmọ́ sami'ta anna li Sulaymana khaylan laha ajniha sọ́wọ́n pé Sulaiman ní ẹ̀sìn tó níyẹ̀ wọ́n ní ìjíjọ́ ọlọ́run bá ti bẹ́ẹ̀ rẹ̀ níbi pé gbogbo èwo lèyí tí máa ń bẹ kéyìn máa ń wọnú rẹ̀ èrìgì tàbí ká sọ pé ọ̀gẹ̀ àníṣọ̀sọ́lá tó fi kí ni ọ tó fi hẹ̀ káàpù ẹ̀rí nínú kẹta àtòrí bá ń sọ sálá ń ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ nípa abọ́jọ́ orí ní tẹ̀sẹ̀ kí ni ọ bó ti kéré tó ìdí ọlọ́run ò lera pé bóòlù tí wàá ń sin rẹ́dẹ̀rẹ́dẹ́ bóòlù tí wàá ń sin di ọmọ tíntín yìí ọmọ tíntín náà ni wọn lè máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé ọ̀pọ̀ wa tí yẹn ti ń ju ogójì lọ tọ́ bá ti di para rẹ onígbà ọjọ́ máa lọ bá gbàlagbà àfọ̀nkà bóòlù tí wàá ń sin yìí kẹ́kẹ́ ẹ wà ń sọ sálá ti sọ ìyàwó àyìnṣà rọjò ọlọsàlá ń ta ó ní mo rí òṣìṣẹ́ Ọlọ́run ọba ó dó lẹ́nu ọ̀nà yàrá mi ẹ̀sìn má jáde ọ̀pẹ́ nu ọ̀nà yàrá rẹ̀ kò jìnnà sí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam àwọn hábàṣà wọ́n ń fi nǹkan ìjà wọn ṣeré ẹ̀mọ̀ bá wọn fúlàní tó ń pọ̀ pàṣẹ báyìí tó máa ṣe kí ní báyìí ní mọ́sálásí. ó ní òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó sì fi aṣọ rẹ̀ ọ̀rá ọlọ́ọ̀ṣẹ́ ọlọ́run wá dúró nítorí mi wọ́n fẹ́ kó ṣe pé mi ní ń sẹ́ sọ pé òun ti yọ̀ǹda òun ti wòran dá ọlọ́yin náà lọ́ọ́ fojú ya fọ́tò ọmọ pínlẹ̀ sí ní máa ń láì kéré ó ní bóun ti wà lọ́dọ̀ àmẹ́bí gbà yẹn sọlọ́lọ́ ọ̀bàdàn ẹ̀rí fojú ọlọ́run ah, òun wò rẹ̀ bò bẹ́ẹ̀ kó ti padà sọ pé ó ah, ti dà báyìí mo ti wò wọ́n dáadáa ti dà lọ sọlọ́lọ́ ọ̀bàdàn ẹ̀rí eléyàá rí pé ìbúrọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí bá ń ṣe kí ni o tí bá ń páyà ṣùgbọ́n àánú àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ táwọn sọ̀sọ́ là ń ṣe yìí kì í ṣe àyìnṣá nìkan ló ń ṣe bẹ́ẹ̀ sí ló ń ṣe bẹ́ẹ̀ sí gbogbo àwọn ìyàwó rẹ̀ ọkàn ìjà sí pé ìtìyàwó àyìnṣá yàtọ̀ nípa bí ọjọ́ orí wọn ṣe kéré wọn bó ti yé omi ẹ̀yí pé hanzilu nẹ́ẹ̀sà mọ́nẹ́sílà ẹ̀ sọ àwọn èèyàn kalẹ̀ sípò wọn ẹ̀fọn ní alẹ́ sọ pé àtòrí ìdúná àníyàn kẹsìdàbàlá wọn rán sùúrù ẹfẹ kí wọn pọlọ òun nírọ àtòjì sẹni tí wọn náà bá ti fọmọ pín ní sí òní balò ní balò ìyá arúgbó tó fẹ lẹ́yìn náà ìṣẹ̀lẹ̀ hadith of ik nípa àyìn ṣàròjọ lọtàlá àǹtà irọ́ àdàparọ́ wọn dàdàpa rẹ̀ máa nẹ́bi sọlá ọmọ ìyàwó àyìn ṣàròjọ lọtàlá àǹtà wọn ni àwọn ogun àwọn kò jù gbogbo ọ̀nà làwọn ọ̀tá máa ń fẹ́ ń gbé wọ́n sọ pé táwọn bá ti tẹ́yàwó ànábì nìyí ẹ̀tẹ́ ọ̀kà nẹ́bí sallallahu alaihi wasallam lẹ́rìí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní wí gbogbo kátìkátì yẹn ṣùgbọ́n kí ni ṣẹlẹ̀ hadithu ifki yìí sọ̀rọ̀ àwọn tó wà lábẹ́rẹ́ àwọn mùnàfikù ni àwọn lójú méjì wàhálà rọ́ọ̀sì him abdullahi bin ubayi bin salul tó jó lórí àwọn lójú méjì wọn lá máa mọ kíní ẹnu gazọtò bani mustalaq ṣòro wa bá òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam wípé wọn fẹ́ bá nẹbi jà àwọn kan ti kójọ wọn lè ti ń palẹ̀ mọ́ àti bá nẹbi jà sallallahu alayhi wa sallam àti pé aṣáájú àwọn ènìyàn òun lẹ́nu ń pè ní alḥaris ibn abi dirar wọn ti palẹ̀ mọ́ yẹn yẹn wọ́n lè jẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam lọ ó tara pàpà pẹ̀lú àwọn mùsùlùmí láti lọ panẹ́ wàhálà yẹn. wọ́n lè jẹ́ ọlọ́run ọba jáde ànábì jáde sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àwọn mùnẹ́bì kì í tẹ̀lé ṣé kí wọ́n palẹ̀ mọ́ àti jáde tẹ́lẹ̀ sọ ọwọ́ padà dé bí wọ́n lànà sọ̀sọ́ láǹpadà dé bíi omi kan tó ń pè ní àlùmọ́rọ́ ìṣe wọn níbẹ̀ làwọn fanu mùsọ́lá kò kójọ sí ìṣiṣẹ́ ọlọ́run pa ọmọ òkè tó ọ̀pọ̀lọpọ̀ lọ tàlá ní ọkọ̀ aláṣẹ kíkọ́ lọ sọ fún wọn kí wọ́n gba Islam níbẹ̀ yẹn rí pa máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé kì í ṣogun ní máa ń ṣáájú àdáwà ọ̀bùnẹ́lì kíkà ààrẹ tíkẹ́ẹ̀tì wọn ni kó pè wọn wọn sí Islam wọn ní ọmọ òru wa pariwo ìbẹ̀wì la ilaha illallah tẹ́mùlẹ̀ ọ̀hún bí ha àǹfọ̀ṣàkùn wa mọ̀wálẹ̀ tó tẹ bá ti gbólóhùn yẹn àníbàyín jà ẹ̀mí yín ó lélẹ̀ àti nígbà dúkìá yín wọ́n sá kọ̀ jálẹ̀ wọ́n padà di pé ó dìjà ẹ̀rí wọ́n ní àníbi sallallahu alaihi wasallam ọwọ́ apá àwọn sọ̀hábà láṣẹ. pé kí wọ́n gbógun tiwọn kọ̀ wá sẹ́kùn ẹnikẹ́ni nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ ọ̀sẹ̀ ńtọ́ bọ́ nù wọn ìwà kọ̀ọ̀rùn ìjẹ̀mí àṣọrọ̀ torí gbogbo wọn náà padà kó lẹ́rú lẹ́yìn ìgbà tí wọ́n ti fa àwọn ẹni mẹ́wàá nù wọn kọ̀ wá tó kú nínú àwọn mùsùlùmí ju ẹnìkan lọ àṣìpàdẹ́ni ẹ̀rí ìdílé yìí bọ́ rẹ́lẹ̀ ha torí pé wọ́n padà wà ní àwọ̀ kápá àwọn mùsùlùmí. nínú àwọn iṣẹ́ ìlàbúrú táwọn mọ̀lẹ́sìkì wá sí òun ni wọ́n ń sọ nípa àyíṣà nínú bí ìṣẹ̀lẹ̀ yìí radiyallahu ta'ala anha àti àfáwà Safwan ibn al-Mu'attal radiyallahu ta'ala anhu nígbà tó di bá nìṣọ̀ sọlá ń tẹ́rìbọ̀ níbi ogun Bani al-Mustaliq ti darí lọ sí Madina bọ́rọ̀ yìí ti rúkú kẹ́nìyàn wípé àyíṣà àti tani ọ àti àfáwà Safwan ibn al wọ́n ṣe pálapàla wọ́n bẹ̀rẹ̀ sí ní tan ọ̀rọ̀ yìí ká ní gbogbo ààyè pẹ̀lú pé wọ́n fẹ́ẹ́ fi bà ilé ànẹ́bì jẹ́ sallallahu alaihi wasallam ẹni tí ó sì súnmọ́ ànẹ́bì jùlọ nípò wọ́n fẹ́ẹ́ já ènìyàn bọ́ ẹ̀rí nítorí kí wọ́n fi lè rí lè ṣe abdullahi ibn ubay ibn salih rasul munafikin lórí òpè ohun tóun máa ṣe ni pé kóun dẹ̀sìn wò tutù kóun ju ìbàjẹ́ sí ìyẹn pàtàkì ìpè ìyẹn pàtàkì ọmọdé ni ọmọ ohun tí ń jẹ́ láburú kan ẹ̀rí gbogbo ìgbésí ayé rẹ̀ ọ̀dẹ̀dẹ̀ anábì ló sì ti lò sallallahu alaihi wasallam wọn ni ibùnú ọbẹ̀ yìí abdullahi ibùnú ọbẹ̀ yìí ibùnú salul ọwọ́ apamọ́ sábẹ́ ọ̀rọ̀ yẹn wọn ò rí òun ni máa ń ṣí ọ̀dà yẹn gẹ́gẹ́ bí kí ni àlẹ́ akọ́rọ́bì ká iná àkéèké oníjàmbá tó ṣe yí pé ó sá pamọ́ ẹni tó bá ti gbàgbéra báyìí lòun máa máa já jẹ́ ń mo ti bẹ̀rẹ̀ sí tú ọ̀rọ̀ yìí dànìyàn ọ̀rọ̀ yẹn gùn kó tó di pé ọlọ́run padà sọ ọ́ bàrọ à nàní àyíṣà kọlọ́n tó padà sí kíni ọkọ tó padà sọ kalẹ̀ wípé àyíṣà radiyallahu ta'ala anha kì í sáfẹ́wó wọn àyíkọ́ òun nìkan láti dì mú mi èyí tó súnmọ́ ni pé àní lè parí rẹ̀ àtàwọn ọmọ kayfa takununa ma'ana nawafil ká máa tẹ̀síwájú ń parẹ̀ tó àyíṣà rọ́bì ọlọ́hu tẹ̀lé àníhà wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ àtẹlẹ́ àwọn fẹ́ sọ bí tẹ̀lé yẹn dérí gangan wọ́n ní tó bá gbèrò àti travel àwọn sọ̀sọ́lá máa ń fi kóra kóra òun ní pé gbogbo àwọn ìyàwó ànábì sọ́lọ́lọ́ àtẹlẹ́ gbogbo pátá ni wọ́n ká tébù láti bá àṣírin àjò ọ̀sẹ́ni tí wọ́n máa bì nínú wọn àwọn fáwọn obìnrin kan bá kó wọn wọnú mọ́tò ọ̀wá sẹ́ni kankan tí ó sì bẹ́ẹ̀ ní gbogbo àwọn ìyàwó ń ṣe ọlọ́run sọlọ́lọ́ àṣálá ọ̀dà tàláwọ̀ amúlọ rìn àjò tálà ní mú lọ. ìmúdánù sọ̀tẹ́lá máa ń ṣe ni pé wọ́n wá kọ ikọ̀ àwọn ẹnìkan kan nù wọn abẹ́ ẹ̀gbọ́n tẹ̀lé má kọ̀ ọkọ̀ wọn kọ láà mẹ́wàá náwọn ẹyọ kan tó fi jọ mọ́kànlá ẹni tí ó mu tó mu jáde jọ́nà mú rọ́dí aláwọ̀tálá àníhá ẹ̀rí kan fi hàn gbogbo àwọn ìyàwó yòókù wọn balẹ̀ pé ànábì ò sì gbè lórí pé gbogbo àwọn làwọn kápẹ́bù láti kíni ọ láti bá ànábì sì ní àjò. àwọn ajásí pé nítorí tí kíni rẹ̀ jáde ń jọ yẹn wọn ni àyìnṣà rọ́dí aláwọ̀tálá àníhá ni wọ́n fi jọ rìnrìn àjò lọ. ìyàwó àyìnṣà rọ́dí aláwọ̀tálá àníhá wọ́n ní fẹ́ rí àwọn obìnrin nígbà yẹn aláwọ̀ àwọn ò tí ì máa jẹun débi pé wọ́n á lẹ́rìn lára débi pé wọ́n á wo jìgbìnì lórí nǹkan ẹ̀kọ́. ó lóun nìyí tí wọ́n bá ti gbé lákùnmí òun jáde tí wọ́n fẹ́ fi gbé òun òun máa ń jókòó sínú òun ti jókòó síbi inú ilé sọ yẹn àwọn ẹni tí ó wà ràkúnmí yẹn ọ̀bà dé bí ká sọ pé tíráfà tó gbé yẹn lọ nìkan wọ́n á gbé òun lọ ẹ̀rí wọ́n níbi tí máa ń ṣẹlẹ̀ nìyẹn àwọn sì fi yẹ ìyàwó àyíṣà radiyallahu ta'ala anha wọ́n nígbà tí òjijì ọlọ́run sallallahu alaihi wasallam tó parí ìrìn àjò rẹ̀ yẹn wọ́n fẹ́ padà wọ́n ló súnmọ́ Mẹ̀dínà wọ́n sọ̀kalẹ̀ sí ààyè kan wọ́n sá lu àwọn àsìkò kan bẹ́ẹ̀ ó lu apá kìn òru bẹ́ẹ̀ nígbà ọ̀yá wọn bá kéde pé ọ̀yá ìrìn àjò díá àwọn yẹn bá palẹ̀ mọ́ ó lé mi wá jáde nígbà yẹn ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn nìyẹn wọ́n jáde nígbà yẹn láti lọ ṣe apá kan bùkátà bíi kéèyàn fẹ́ lọ tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìhun táwọn obìnrin sì máa ń fi sọ́rùn ń bẹ lọ́rùn àwọn oúnjẹ yẹn onígbà tí wọ́n wá parí bó ṣe di pé kíní ẹ̀gbà ọrùn yẹn bó ṣe kíní ọ bóun ò ṣe rí mọ́nì ẹ̀ ní tiẹ̀ mọ́ bó ṣe rìn mo wá sẹ́rí lọ síbi ilé sọ tí wọ́n máa ń gbé mi sí yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní wàá mi rí àwọn yẹn sì ti lọ mo wá ní ọjà mo bá padà sáàyè ni mo ti kú o mo tún wá títí wọ́n ní bí mo ti padà rí kíní yẹn nìyẹn wọ́n láwọn yẹn wá dé àbí ọjà ẹlẹkọọmù lẹdínẹ kánú yọrọ ìlú náà lè alùpàgìn yẹn àwọn ẹni tí wọ́n máa ń gbé ràkúnmí yẹn àwọn ti palẹ̀ mọ́ ìyẹn ni pé wọ́n débẹ̀ wọ́n palẹ̀ mọ́ wọ́n gbé kíní lé sọ sí àwọn ọmọ pé kò sí yẹn bẹ́ẹ̀ kí kò sí fún wọn láwọn fún yẹn gbà yẹn àbí wọn làwọn ò tí ì jẹun rẹpẹtẹ níbi báwọn ò wò ìyàwó àyìnṣà ọjà lọ tàlà ni àwọn ni wọn ti báwọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ báwọn ti máa ń kó bẹ̀ kìí ṣe pélé sọ yẹn fẹ́ lórí nǹkan ẹ̀gbọ́n tó wọ́n fẹ́ wọnú rẹ lọ kìí ṣe fẹ́ òun ó sì kó bẹ̀ ọ̀rẹ́ ni wọ́n á gbé ilé sọ àtẹni tí ń bẹ́ ni wọ́n fi gbé sórí nǹkan ẹ̀gbọ́n wọ́n làwọn yẹn wá òfin báwọn ti ṣe báwọn ti máa ń ṣe tẹ́lẹ̀ wọn ò sì mọ̀ wípé àwọn ò sí mbẹ́ ẹ̀rí torí wọn wò fíà ah, ìbẹ́ ní kúkú yẹn ni wọn bá gbé nǹkan ìgùn yẹn lọ wọn ni wọn wá sẹ́rí síbi ààyè ibi tí mo fi àwọn yẹn sí wọn mọ fi ìdá ìwọlé amújì ọ̀sẹ́ ni tí mo lè pè àbẹ́ni tí ó jẹ́ pé ẹni mọ́ sọ́ra àwọn yẹn ti túká tó wọn ni wọn bá mú jìlì bá bò mí wọn wá fẹ̀gbẹ́ lélẹ̀ láàyè mi mọ́ á má mọ̀ dájú wípé tí wọ́n bá rí i pé nsínbẹ̀ yìí tó súnmọ́ ní káwọn yẹn padà wọ́n ní fọwọ́ lọ́ọ̀dì ẹni lamọ̀dẹ̀jì à wọ́n ní mo fẹ́ gbé lílẹ̀ bí Safwan bùnú Mu'attal as-Sulami mo ti kọjá lọ́dọ̀ mi ní radiyallahu ta'ala anhu ìyẹn bẹ̀sí nìyí ìyẹn pẹ́lẹ́ nípa fóun náà ní bùkátà kan tó fẹ́ lọ sí òun ọ̀lẹ́lẹ́fẹ̀ láwọn yẹn bí wọ́n ṣe ṣe yẹn ó lọ wá rí dúdú mi ó ní ọba ń bọ̀ wá tó ń padà dúró lọ́dọ̀ òun mọ̀kàndín káàna yàrá ọ̀nì ó ti jẹni tí máa ń rí mi tẹ́lẹ̀ kọ́bùlá àníyó dọ̀rọ̀bà àlẹ́yìn alhijab kọ́tọ́ di ìbálò hijab ǹgbọ́n ó rí mi báyìí ọba ni ah inna lillahi wa inna ilayhi raji'un zọ̀yìnà tó rasulillah ẹni tó máa bá òjíṣẹ́ ọlọ́run ọba sì rìn àjò nìyí fa. wọ́n nígbà yẹn nìyí ó lè mi ti mú aṣọ mi mo fi bu ara ẹ̀rí ó ní mo fi bu ara. ìyàwó àyíṣà ni fọmọ kallamtuhu mi bá sọ̀rọ̀ kankan ọlọ́wọ́ sùn kan ẹ̀gùn mọ́ mi àwọn àni irkabi yaagun kọ́ wa bọ́ sẹ́yìn pátápátá má bàrà kẹ̀mí o. ẹ wà ọmọ ìrẹsì kí táwọn ará ògbégbè kú gbé wa ìyàwó àyíṣà ni wọ́n ń sọ̀tàn yìí wọ́n ní ọba gùn ọlọ́ba mú ọ̀rẹ́ ìràkúnmí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sí ń wá àwọn èèyàn pé kóun náà fi bá àwọn èèyàn. ó ní ọlọ́run ọ̀bí yẹn kẹ́kẹ́ wọn ò sì wá òun káàkiri rárá ẹ mọ̀ fáwọn òkò wà bẹ́ẹ̀ sílẹ̀ fi mọ́ tí wọ́n fi sọ kalẹ̀ ìgbà tó wá di pé wọ́n kọ̀ kan balẹ̀ tí wọ́n ti rí tẹ́nìkan yọ nìyẹn ń gbé mi bọ̀ wá àwọn awọ̀pàrọ̀ bá fẹ́ pé wọ́n bá bẹ̀rẹ̀ sí wẹ́rẹ́wẹ́rẹ́ wọn tí wọ́n wí pé ah, ó ti pẹ̀lú rẹ̀ wọ́n rí tẹ́jẹ̀lẹ̀ àkàrò wa wallahi ma a'lam bi shay'in min dhalik. ní gbogbo ti dàrú nìyẹn ìyá àyìnṣá lóun ò sì mọ̀ wọ́n ní ọlọ́rọ̀ àbẹ̀tí ṣe kíní gàdí ní sábẹ̀tí jí ni àwọn òde ẹ̀mọ́ kẹ̀kẹ́ ń tà igi àti nǹkan ṣe ibà àwọn òde ẹ̀mọ́ rárá bí tí ò kọ́nà. ọ̀làwọ́ adémọ̀dínà àìrí wọ́n ní òun fẹ́ lè má ti lo àsìkò díẹ̀ a ní ìṣòkè tó ṣàkóso dídá tí kọ̀ǹpléǹ fi pọ̀ nípa òun ìkẹ́kẹ́ òsì tó dìgbò ọ̀hún ọ̀rọ̀ yẹn wá dọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àti bàbá ọ̀hún gbogbo wọn ní òtẹ̀ wàá sọ díẹ̀ fóun bí àti fífọ̀ wípé nǹkan báyìí wọ́n máa ń wí ó lóun kẹ́rì wípé káàdì pé ọ̀kan náà olórin tí máa ń lu gẹ̀lẹ́dẹ́ tó wẹ́ pé ẹni tí yẹn ń bá sọ̀rọ̀ tí yẹn ò bá sọ̀rọ̀ wọn fúra rẹ̀ ní òfúra ó lóun kẹ́rì pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ̀ọ̀kan sani sọ̀sọ́lá máa ń ṣe wọn ò sí bẹ́ẹ̀ mọ́ dàbí alára nípa wọn ẹ̀rí ẹni tó ń gbẹ́ bọ́yá ó sí náà alihamudulila alihamudulila àwọn sáré pé kìíní ẹ̀fẹ́ ń le ọlọ́run wá sàtàkó rẹ̀ wọ́n ní anabi sallallahu alaihi tọ́ba wọlé wá báwọn ìyá òun sì wà pẹ̀lú òun. tọ́rọ̀ ti rẹ̀ òun gan òun ti síkì gan níbi tí ti ń tọ́jú òun tí anabi sọlọ́wọ́ ti máa béèrè náà ni pé káyífà tí kò ìyẹn ń kọ́ ẹni ni ẹni ọ̀hún yíyẹn ń kọ́ wọn nígbà náà sọ̀tọ́ láǹtí máa ń béèrè ni tó fi di pé kí nígbà tó ń rí bí sí ń tọ́ ọ̀hún sí yẹn. ìpè láwọn àti ń tolé fantakọ́lùtò yìí la fún mi tẹ́lá wọlé yọ̀ǹda fún mi ń padà sọ́dọ̀ ìmàlọ́dọ̀ yá mi lójijì ọlọ́run ṣe sọ pé mo ta fẹ́ sí tẹ́lẹ̀ má lọ. ìyàwó àyìnṣà rọ́jò lọ́ọ̀kù tàlẹ́ àǹtà onímọ̀ wa lọ sọ́dọ̀ màmá mi. ẹ̀mí òtítì ẹ̀fọn kẹ̀kẹ́ pé àti nǹkan ti ń ṣẹlẹ̀ ẹ̀rí wọ́n ní tóun fi lóhun tó tó bíi báyà bíi twenty three to twenty nine days àrò òun sẹ́yìn yá díẹ̀ díẹ̀ wọ́n ní káàtì má gbà wípé lárúbáwá làwọn kò sí lè gbẹ́ nu ilé irú èyí táwa máa ń kọ́ sínú ilé táwa là kọ́ fúláàtì yẹn pé àwọn èdè lárúbáwá èdè wọ́n láwọn ọkẹ́ jáde sí gbansasa ìyẹn pápá tọ́kẹ́ àwọn obìnrin kan wọn máa jáde lóru láti yọ bí wọn ni wọn á jáde lóru kan láti lọ sí apá kan bùkátà ọlẹ́ni tó ń pè ní ọmọ mísà ń bẹ pẹ̀lú mi jọ yẹn ọwọ́ láì ẹni pé ìṣẹ̀lẹ̀ yìí ti lé níbi kí ni ọba yá twenty three days sí twenty nine torí wọn dáa kàn bẹ̀ ni pé bídìí ọ̀hún wá ìṣòrìnà láìla àdìrí ààrẹ ti gẹ̀ẹ́sì ọlọ́run wá jáde láti lọ sí apá kan bùkátà yìí ẹni tó wà pẹ̀lú mi jọ yẹn òun náà ni ọmọ mísà onífọwọ́ lọ́ọ̀yì ọlẹ́ni yẹn ó rìn pẹ̀lú mi àwọn jọ ń lọ ni. ìdè àkàtúntò fi mọ́rọ̀ pé ha ọ̀kọ́lẹ̀ tẹ̀yìnsá ha ha mísọ̀. wọ́n ní ìyá ni aṣọ rẹ̀ bí aṣọ àdàbòrà rẹ̀ bí kọ́kọ́ lẹ́sẹ̀. fẹ́ràn bí kéèyàn sọ pé subhanallah tó bá ní ah ìparun máa jẹ́ ti mísọ̀ ìyá mísọ̀ náà lọ pé ìparun ọ̀jẹ̀ ti mísọ̀ tó bá ní bí sá sí ohun tó ń sọ yẹn. لعمر الله ما قلت ما قلت لرجل من المهاجرين شهد بدرا كنا وطن لوصل سين كان مهاجرين مصري فجاكم بدري lọ́lọ́ wí tẹ̀yìn sá fún bí kí n pe tẹ̀yìn sá a lè pe ní parun àbí àdánù máa jẹ́ ti mísọ̀. ó ní bí ọmọ mísọ̀ ti sọ yìí pé mọ́ balaga kìlì kábàárì yàbí ń ta abibakir ìró ọ̀dọ́dọ̀ rẹ ṣèbíjà rẹ náà ní gbé èrè ọmọ abájú kúrìtù ọmọ ìkànnà wọn ni wọn sọ pé rowó ni ọlọ́wà fún mi nírò ohun táwọn èèyàn ń sọ pé tó ìṣẹ̀lẹ̀ ìjì ló fi sọ̀fù wà náà wọn á tọ̀dù gbé ọ wọn lè jọ sí pálapàla ẹ̀rí wọn ni àyíṣà wa ni fọwọ́láì wọn ni mo fọlọ́hún búra ẹ mọ̀ tí wọn bá nǹkan téèyàn ò ṣe tán bá wí fún yẹn ẹ mọ̀ bí ó ti ṣẹlẹ̀ nígbà ẹsẹ̀ sálọ nìyẹn wọ́n ní mo fọlọ́ nfura mi lágbára àti àti ṣe bùkátà kẹsẹ̀ mọ́ mo bá sẹ́rí ẹsẹ̀ kẹsẹ̀ mi wàá yẹ mí ìgbò tí mo ń sunkún títí fá àyìnṣá ló ń sọ̀rọ̀ yẹn tí mo fi ń lérò yìí pé ẹkún tí ń sùn yìí kò ní pẹ́ kò ní jì yóò padà la ẹ̀dọ̀ mi tí ó fọ yẹn kan yẹn kan mo ah yẹ kí ló ọlọ́run máa forí jì àwọn ń sọ adúrú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ sì jẹ́ ń ìyá wa níbẹ̀ ni ọmọ mi àǹkì hasanà ha ẹ̀wò dáadáa ìyá mi á ní òun dẹ̀sí máa tẹ̀lé ọmọ òun lọ́lé ọkọ̀ òun yẹn ní ọ̀pọ̀ jà ìmúdí ìyá wa fi dá lóhùn ni pé ìwọ ọmọ mi ó pè ní ìgbé kọ́rọ̀ yẹn ó fúyẹ́ lẹ́mí rẹ ìyá dáadáa radiyallahu ta'ala anha àwọn ọmọ roman ó ní kíkọ́rọ̀ yẹn fúyẹ́ lẹ́mí rẹ mọ́fọ́lọ́hún búra ó kéré lóbìnrin tí ó da bó ṣe da tó yìí ẹgbẹ́ bíi àbí lọ́dọ̀ arákùnrin kan nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n yẹn táwọn orogún sì ń bẹ illa aktharina wa kathura an-nasu 'alayha àfi kírú àwọn nǹkan báyọ̀ ọmọ sáláì máa ṣẹlẹ̀ ní nǹkan táwọn èèyàn máa dálẹ̀. wọ́n ní ìyá wọn ìṣàwọ́ di alọ́ sàlá yẹn tó tẹ̀síwájú ní ìṣẹ̀lẹ̀ yẹn. wọ́n lè ti ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àtàlá tó wọ́n ń ṣèbánisọ̀rọ̀ wọ́n lọ àìlẹ́ ń bi dáadé. èmi ò sì tẹ nímọ̀ nípa ilé yẹn. wọ́n lè ti ọlọ́run ọba dúpẹ́ fọlọ́run òfin fọlọ́run wa náà bá lórí jà ìbùdó náà ní fi àhàlì. kí ni sàwọn èèyàn àti àwọn àìsàn àwọn ti rí àwọn àpẹẹrẹ kìíní ẹ̀wọ̀n òjẹ́tù kí wọ́n máa rí nítorí tó òjíṣẹ́ ọlọ́run ti sì bá ní sọ̀rọ̀ kan rí èmi ò sì tẹ̀ mọ̀ pé ń tọ́kẹlẹ̀ ni ẹni sọ bẹ́ẹ̀ fún ya rẹ̀ kótóbá táwọn sọ̀sálà ń ṣe ń jọ yẹn oníkéyìn yẹn kí ní sàwọn ẹnìkan tó yẹ pé yóò dúró náà ní fi ويقولون عليهم غير الحق وهم أصلاً في أصلاً فاهم والله ما فلان برا سمي أمان كن قارا لي مجوري لهم ويقولون ذلك لرجل والله ما علمت منه إلا خيرا ولا يدخل بيتا من بيوتي إلا وهو معي أري ونوان لو يرون كبير وعراكم لكم báwọn sàlàsì pé ọ̀rọ̀ yẹn sọ nìyẹn wọ́n lọ wí fárákùnrin kan ó lè pé ẹni yìí mi mọ kankan mọ́ ju rere lọ ẹni yìí sì nìyí kèé wọ ilé kan nú àwọn ilé àwọn ìyàwó mi ilẹ̀ ha wàhùwà náà àti wọ́n kọ́ wà pẹ̀lú ní ànẹ́bí tí wọ́n bá wọ bẹ̀ báyìí èmi ànẹ́bí ni wọ́n wà pẹ̀lú rẹ̀ kì í ti fi ń ṣe pàlàpàlà pẹ̀lú àwọn ará ilé ìyẹn àfa wa Safwan bọ̀nà màátọ́d radiyallahu ta'ala anha. Àyíṣà radiyallahu ta'ala anha onídàáwá tó gbé ọ̀rọ̀ yìí rú púpọ̀ jù àwọn lè dání o Abdullahi ibn Ubay ibn Salul nínú àwọn yẹn dánú àwọn Khazraj jẹ pẹ̀lú ohun tí mísítọ̀ ọ̀tún sọ tóun náà tún sọ àti himna ohun tó fà á sí àmísítọ̀ fi sọ pé sẹ́yìn ìta nìyẹn ẹ̀rọ tó ń lóhùn tẹ́lẹ̀ yẹn lẹ̀ sí àwọn àyìnṣá bímọ àti hẹ́mìnà ọmọ jáàṣ. wọ́n ní wọ́n tọ́pọ̀ yẹn ni wípé ẹni tó jẹ́ àǹtí fún hẹ́mìnà yẹn òun ni Zainab bíntu jáàṣ. wọ́n wà lọ́dọ̀ òjijì ọlọ́run sallallahu alaihi wasallam kò sì sẹ́nìkan tó ṣe wípé máa ń bóun dupò lọ́dọ̀ òjijì ọlọ́run ọba ju Zainab lọ bíntu jáàṣ. ṣùgbọ́n Zainab ni radiyallahu ta'ala anha wọn lọ́lọ́run sọ ọ́n kò wí kankan nípa yàwó àyìnṣá àti rere ẹ mọ̀ pé àwọn olórogún mi àwọn ọ̀gá ẹ̀ ẹ̀ ẹ̀ ń gbòòrò gbòòrò náà lọ́wọ́ àwọn ìyàwó ọkọ náà wọ́n ti lálágbèrè ni wọ́n yàn hmm. kò wí láburú nípa wọn ẹ̀ wá rí him náà tóun já àǹtí kú kíni o òun fẹ́ níbọn ọmọ jáàṣì òun gbé ìjà àǹtí rẹ̀ láǹtí òkè rẹ̀ ní kíni o tí òun rẹ̀ ní tẹ̀tẹ̀tẹ̀ òun lè bẹ̀rẹ̀ sí ní sin ọ̀rọ̀ yẹn ká ṣé ń bá àǹtí rẹ̀ ṣe orogún wọ́n nígbà tó ti ṣe ọlọ́run wá sọ̀rọ̀ tó sọ yẹn wọ́n ní Usaid ibn Hudayr radiyallahu ta'ala ni ó nílò òjíṣẹ́ ọlọ́run tọ́ba sí wípé nínú àwọn áùsù ni ni wọ́n ń sọ̀rọ̀ yẹn ni. نكفيكهم a pa ẹ̀yẹn ni pé a ní kò bọ́ bá ṣe lè tó wọn ni kò tó wọn ohun tó bá fẹ́ ṣe nídìí àfún wọn ni ó ṣe nídìí àfún wọn. tọ́ba jáde pé nínú àwọn yẹn wa tí wọ́n jẹ́ al-Khazraji ni aláṣẹ ká sí kankan nípa wọn afáwa Usayd ibn Hudayr ní sọ bẹ́ẹ̀. wọ́n ní fọwọ́ aláì innahum la ahlu an tudraba a'naquhum. ó láwọn ẹni wọ́n lẹ́tọ̀ọ́ sí ká gbé ọrùn wọn bọ́lẹ̀ wọ́n ní sáà dùbọ́n wọn ò bá dáa nìyẹn bá dìde wọ́n ní ọ̀kẹ́ àná kọ́bílà dálíkà yọrọ ọ̀rọ̀ jùlọ ń sọ̀lẹ̀ ha wọ́n ní ẹ̀bá sọ ọ́ ní irọ́ lọ́pa ànígọ́rùn wọn bọ́lẹ̀ nùgbọ́jọ́ sọ ń tọ́ ń sọ ó ti mọ̀ fáwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ nínú àwọn kásíwájú ló fi bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn sáfẹ́ fẹ́ di fanfa wọn ní òsè ìdìbò òun náà bá gbọ́ pé làámọ̀rọ̀ làákì nẹ́ka múnẹ́fì múnẹ́fì kìíní wọn náà ọ̀rọ̀ yẹn tún fẹ́ dá wàhálà rẹ̀ òun gbèjà àwọn múnẹ́fì kìíní. bíbí yìí pé láburú fẹ́ ṣẹlẹ̀ láàrin àwọn al-Aws wal-Khazraj nípa ń bo nìró yẹn ti ṣe kíni ló ti jáde gbogbo ìṣẹ̀lẹ̀ táwọn sọ orí mímbàdí ló ti ṣe kíni ọ ló ti wáyé wọn ní òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam wọn wá sọ̀kalẹ̀ wọ́n ní ìdíjọ́ ọlọ́run wá wọlé báwọn wọ́n sì ké sí Ali ibùn Abi Talib àti Usama ibn Zaid wọ́n bá wọn jíròrò lórí ọ̀rọ̀ yìí wọ́n lè ráfa Usama ibn Zaid radiyallahu ta'ala anhuma ìyẹn fi yìn ó fún rere àwọn ìyàwó oúnjẹ ọlọ́run kọ́ wá ní èrè òjíṣẹ́ ọlọ́run fáàlẹ́kì ara lè yẹn ẹ̀dì wọn mú òjíṣẹ́ ọlọ́run àwọn ọmọ nípa wọn ju lọ àádọ́lì kẹ́sìmọ́ wọlé báwọn bẹ́ẹ̀ èyí ìdáhùn yẹn ń sọ yìí irọ́ ni ìbàjẹ́ ni ẹ̀mí ìdáhùn yẹn ló ń wò wọ́n fẹ́ dájú tó darú ni o wọ́n lè wá rí àfáwọ̀ àlè ìmúnàbí tọ́lẹ̀ ọ̀dí ọlọ́run tọ́lá wọ́n ní ẹ̀sọ́ bí òjijì ọlọ́run ìnàmìlísà alákẹ́sì obìnrin pọ̀ náà obìnrin pọ̀ òsì lágbára ọwọ́ àrọ̀ fún àyìnṣà ọ̀sálẹ̀ lè járe yà fa iná ha tó sọdẹ́kù àti bẹ́ẹ̀ náà ni. torí bẹ́ẹ̀ lọ́ọ́ bí ẹrú ìyẹn tàrí rà lọ́ọ́ bí léèrè yóò sòdodo bọ́rọ̀ àyìnlá bá ti jẹ́ fún un àwọn ọ̀daràn yẹn wọ́n bá tún lọ kó síbẹ̀ pé ọ̀rọ̀ tí àlè yìí sọ ọ̀tẹ́ àyìnṣà ni lọ́rùn. òṣìṣẹ́ gbígbà tí torí gbé fàǹfà wáyé láàrin àfọwọ́ àlè ibùdó àbí tọ́lẹ̀ àti màáwíyá ibùdó àbí sùfìyàn wípé ìyàwó àyìnṣà ń kọ́ ẹ̀dùn ọkàn ń bẹ lẹ́mìí wọn ni wọ́n ti lọ dúró sẹ́yìn màáwíyá àwọn ni wọ́n ń sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n àjẹmọ̀ pé ọlọ́run kẹfì ti tì láàrin tó fi ṣàgbẹ́wò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn àgbààgbà méjèèjì tí wọ́n jẹ́ nílé yẹn wọ́n ní òtítọ́ ọlọ́run bá ké sí bàrí ọ̀ bàrí ọ̀ yẹn. òun lọ jẹ́ bí ẹni dá lè pẹ̀lẹ́ rú fún kínní ọ fún àyíṣà radiyallahu ta'ala anha tó ń bi ilé rẹ̀ òun ọ̀kan ọmọ ilé ya ali ali bá dìde sí n kò lè fẹ́ gbé lẹ́yìn rẹ̀ fọ̀dọ̀ rọ́bà ha dọ́rọ̀bà ṣẹ̀rídà ó lù gidigidi lóbìnrin tó sọ òótọ́ ni ó sọ ti ti wọ́n lẹ́yìn kí n bá ṣe ìyẹn fún búrẹ́dì n sì pa aláṣẹ pé kọ́ tọ́jú ẹ̀ dáadáa o bá ti sọ fún pé tọ́jú ẹ̀ dáadáa ìyá tọ́jú yọ kò ní lọ fi ilẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rin ni gbé jẹ ó ní tó ń mọ̀ nípa pé ń pé ọjọ́ orí ìyàwó àyìnṣà tún sọ̀rọ̀ ni pé òjíṣẹ́ ọlọ́run wa wọlé sí mi ìyá àti bàbá mi ti ń bẹ lọ́dọ̀ mi àtòmìnir kan náà àwọn àǹsọ̀ mò ń sunkún lọ́wọ́ á ìyá òun náà ń sunkún wọn lọ́ba jókòó ọba dúpẹ́ fọlọ́run fi fọlọ́run ó nílẹ̀ àyìnṣà ìnáwó kọ́dí káyọ̀ mọ́ bẹ́lẹ́gẹ̀ nǹkan ó lè ná báyìí mo mọ̀ pé ó ti dé sígbọ́ rẹ̀ mo dáhùn yẹn ń sọ fọ́tẹ̀kìlá ìyá bẹ̀rù ọlọ́wọ́n ẹni kó ń dakúdà láwọn èèyàn tọ́wá yìí kó ṣe láburú nù láwọn èèyàn ń sọ torí bẹ́ẹ̀ túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa ń gba túbà ẹrú ẹ̀ á ìyàwó àyìn ṣàlọ́jọ lọ tàlà àyìnká ó ní mo fọ́ ọlọ́run búra ọlọ́fẹ́ má wí ọ̀rọ̀ yẹn tán tómi fi bẹ̀rẹ̀ sí jábọ́ kòròkòrò lójú òun ọlọ́run wà ń retí anabi sallallahu alaihi wasallam mọ wàá sùn kankan Aisha radiyallahu ta'ala anha wọn ni mo fọlọ́ ń búra la ana kuntu ahqiru fi nafsi mo ní ká mo ti yẹ pẹrẹ èmi kẹ́ sì yẹ̀yẹ́ ara mi ká sí ń pàṣẹ tèmi lọ́wọ́ wa sọ àlùkò ànìkalẹ̀ ó yẹ ìṣẹ̀lẹ̀ ọmọjọ́ mi lónìí láyìn sá lọ́hùn sọ bẹ́ẹ̀ pẹ̀lú àkínní tó ń tọ́ àríjì àmì mi rẹ̀ kàn. àníyàrá nàbí sallallahu alaihi wasallam fi nawmihi shay'an kùránì ò lè sọ̀kalẹ̀ nítorí tèmi ọmọ kínkínní yìí ṣùgbọ́n mo fẹ́ fọlọ́hún jẹ́ fi kẹ́kẹ́ hẹ́n ànẹ́bì lójú rẹ̀ sallallahu alaihi wasallam yukadhibu Allahu bihi àná ọlọ́run ọ̀bọ fi sọ pé rọ́lá àwọn ènìyàn ń pa nípa òun nípa ibò òun mọ̀. àmọ́ Kùránì yẹn ń ti lò fi ṣé nítorí ìdèmí kò á ní òkè àtọ̀kalẹ̀ kọ́ wà lọ́ọ̀dì mọ́bọ́lọ́hún búra mo kéré kọjá ẹni tí Kùránì oṣù rí ẹ̀ sọ̀kalẹ̀ olóhùn yìí bẹ́ẹ̀. wọ́n nígbà tó wá di pé ọ̀làmúhàlámù àrọ̀ àbáwáyá ìtàkàlámán ìgbà tí àdúrà fọwọn òwì kankan máa sọ fáwọn méjèèjì pé èmi náà lòjúṣe ọlọ́run sọ̀rọ̀ yẹn dá lóhùn ẹgbẹ́ ohun lójúṣe ọlọ́run tún sọ pé kémi òun tún báyìí mi èmi ẹ dá lóhùn tó wọn làwọn méjèèjì bá sọ yìí pé wà lọ́ọ̀sì máa nà kiri ìdí máa nù jíìbù tọ́lá tẹ̀yìn tẹ̀ ní ti dá gbẹ̀rù tí kẹ́ni wọ́n padà máa rẹ́ tọ́rọ̀ bá yẹn dúná àwọn ọmọ dábì dáhùn ìyàwó àyìnṣẹ́ ọ̀rọ̀ jẹ́ lọ́tà láàánú ha wọ́n ní wàlọ́ọ̀hì wọ́n ní mo fọlọ́run búra ma àìlẹ́mu àìlẹ́bẹ́yì ti ń dákàlà àléhì ma dákàlà àlà àlẹ́ àlẹ́ àbàbí bákìrì fi ìpìlẹ̀ kàlà yí ẹ̀ wọ́n ní láwọn ọjọ́ yẹn àwọn ẹni tí wọ́n wọlé tọ́ mọ̀lẹ́bí àbákẹ́ olóhùn ò lè sùn káwọn ò tẹ̀ mọ́ wọn kẹ́ káwọn yẹn ń wá lóríṣiríṣi wọn nígbà tó wá di pé ìyàwó àìsàn ọjọ́ lọ tàlà ń ha nígbà tó di pé àwọn abínibí méjèèjì wọn sọ kankan bọ́ọ̀hún ṣe tún fi omi jẹ́ bọ́ọ̀ nìyẹn òun bá tún bọ́ ẹ̀kú wọn fi wallahi la atubu illallah mimma zakarta mimma zakarta abada wọn bá dáhùn wọn tó sọ ni mi ò lè tú bá ń parẹ́ ọ wọn ti ń ṣe èmi ò lè túbà lọ sọ́dọ̀ ọlọ́run nípa ohun tó sọ yẹn o èmi fọlọ́run fúnra èmi mọ̀ yìí pé tí mo bá ṣàtakò ohun táwọn èèyàn ń sọ yẹn látòsọ dìgbò ni ẹ lè gbà mí gbọ́ wọ́n ní lẹ́yìn ìgbà yẹn wọ́n ní mo wá lọ ìyẹn ni pé ìyẹn ni pé ìtàmọ́sọ ìtumọ̀ yàgò fọmọ ẹdúkúrò àkólù máa kọ́ ọ́lẹ̀ Abu Yusuf mo fẹ́ rántí Yakub ìbànújẹ́ ní jẹ́bẹ̀ olóhùn òsì rántí gbólóhùn òsì rẹ̀ ó yẹ kí n dákọ̀ Yakub níbi tí ẹkún yẹn lágbára dé owó ẹ̀mọ́ àwọn ọ̀sẹ̀lẹ̀ fẹ́ máa ń ṣẹlẹ̀ ẹ̀ pé wọ́n lè kéèyàn wí ọwọ́ kò ní lè wí ọwọ́ fi ọwọ́ ọwọ́ yìí kò ní rí ibẹ̀ olóhùn ọ̀dẹ̀rẹ́ tí tó yà á kò ní bàbá Yusuf jẹ́ àlejò mọ̀ sọ́lá tó sọ́lá mọ́ àlànà nìyí ó ní mo wá sọ pé àkúlù máa kọ́ la àbú yusufa àkún mo wí nìyẹn màá wí lóhun tí bàbá yusufu sọ ní sẹ́yìn ìgbà ìgbà pé àkú nígbà tí ìrìn rẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀sán burú jẹ́ níyẹn wàlláhu lmùsàánù àmọ́ tó ti fún mi. sùúrù tọrẹ wa ní nùwó sí. tọrọ lọ́wọ́ ọba ní àlùmùsàánù ẹni tá a máa ń wá tìlẹ́yìn lórí ohun táwọn yẹn ń sọ lórí ohun tẹ́yìn yẹn ń sọ wọ́n ló ti ṣe ọlọ́run ọba fẹ́ lé e má ti kó níbùjókòó rẹ̀ yẹn hàtà àtàkùṣà òmìnira lọ́ọ́hí mọ̀ kánà yẹ kágàṣà tó fi bo òjíṣẹ́ ọlọ́run ọba dàrú irú nǹkan tí máa ń bò yẹn. àpẹtàn sọ̀sálà tí wọ́n bá wà lásìkò tútù wọ́n máa làágùn wọ́n àyè fẹ́ sọ̀kalẹ̀ ní sí àtọ̀dọ̀ ọlọ́run yẹn. tí wọ́n bá sì wà lásìkò lásìkò ooru nìyí wọ́n sì máa dùn wọ́n á wò pé tó káwọn bá fi ànẹ́bí hẹ̀ lẹ́yìn wọ́n bá já aṣọ bò wọ́n. wọ́n ní wọ́n wá gbé pílò kan sí abẹ́ orí rẹ̀ wọ́n nígbà mo rí ohun tí mo rí yẹn wọ́n lẹ́rù gẹ́gẹ́ ọba mi mi ì sí ẹ̀bì kíta onítorí òun máa màdájú dáadáa pé òun sì máa dẹni mímọ́ ọlọ́run máa fọ òun mọ́ àti bọ́lá wọn bò lè ṣàbòsí fóun wọ́n ní sùgbọ́n yà àti bàbá òun fọwọ́ lẹ́bi iná sọ àyìn sàbí ẹ̀dẹ̀ màá sórí ya an rasulillahi sallallahu alaihi wasallam hatta zanantu ha la tukhrijanna anfusuhuma faraqan an ya'tiya min Allahi tahqiqu ma qala an-nas wọ́n ní sùgbọ́n yà àti bàbá òun ẹ̀rí. níbi tí fàyà ń mú ọ dé wọ́n fẹ́ kí kíkà ń sọ̀sọ́lá má ti jáde kó nílé àwọn tí pàápàá àwọn táwọn èèyàn ń sọ yẹn táwọn fi mọ̀ sórí bí àbí òní bẹ́ẹ̀. lẹ́rìn wọ́n ní ọ̀pẹ́ kò jì báyìí nígbà tó di wípé ẹ̀wọ̀n fáyà ti sọ̀kalẹ̀ àwọn òkúkú gbọ́. ìjíṣẹ́ ọlọ́run abẹ́rẹ́ sí nínú júnú sallallahu alaihi wasallam ni abshiri ya Aisha ń fúnra àyíṣà ní ròdù ọ̀dẹ anzalallahu azza wa jal bàrọ̀ àtàkì ọlọ́run ti sọ mímọ́ kẹgà rẹ pé ìsàṣẹ́wó ọlọ́run ti sọ ọ́ kalẹ̀ báyìí ó ní wàá sọ pé alihamudulilayi ó ní mo wí bẹ́ẹ̀ pé ọpẹ́ ní fọlọ́ ọlọ́wọ́ ajáde sáwọn yẹn ọwọ́ á ṣe kútúbà fún wọn ọwọ́ á ka àwọn áyà tó wà nù sóràtún nù ọ áyà ẹlẹ́ẹ̀kọ̀kànlá yẹn tọ́lọ́wọ́n bá sọ wípé ìnàlẹ́dínà ja'u bil ifqi usbatun minkum. àwọn tí wọ́n mú ọ̀rọ̀ ọ̀rọ̀ wá wípé wà á sin Sufwan ọmọ Mu'attal Sufwan ọmọ Mu'attal ẹ ságbére àwọn jàmáà kan lára yín ni la tahsabuhu sharran lakum ẹ má lérò pàbùrú lọ́jọ́ fún yín bal huwa khayrun bí kò sí pòórè lọ́jọ́ fún yín li kulli mri'in minhum maktasaba minal ithm kálukú lọ máa ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá kó jọ mọlẹbi tawalẹ kibọrọ ìyẹn ní fáwọn èèyàn jìyà wọn jẹgba etí abẹ ti gẹẹsì mọlẹbi tawalẹ kibọrọ àmẹnitọ rẹ rù ńlá rẹ ìyẹn abdullahi ibùdó mọbẹ ibùdó salihul tó jórí olórí àwọn mọlẹbìkì nínú wọn olóòwò àdàbùnà àwọn yìí tí ẹjú kọ gbẹgbà lọ ìyá tó tóbi ńlọ máa jẹ tiẹ wọ́n sì fáwọn ẹni tí wọ́n fi wọ́n parọ́ tí wọ́n dàda parọ́ mọ́ ìyàwó àyìnṣà radiyallahu ta'ala anha wa ardaha ṣùgbọ́n Abdullahi ibn Ubay yìí ń kọ́ tóun jẹ́ ọ̀daràn òun tẹ̀ tóun dà gẹ́gẹ́ bíi àkekèé ta ní bẹ́ẹ̀ ní abẹ́ yẹn nìyẹn ìyá tẹ̀ òdìjọ́ gbẹ̀ndàlọ́ kìyàmù ìyàwó àyìnṣà radiyallahu ta'ala anha olùmọ̀ níwọ̀n àti sọ̀rọ̀ àdéhùn ṣèfù àti sọ̀yẹn tán lùmọ̀ ni wọ́n kódà Urwa ibn Zubair radiyallahu ta'ala anhu ó ní Aisha mo wà pẹ̀lú ẹ̀ dáadáa fọlọ́wọ́n ọ̀rẹ́ nìkan tọ́mọ̀ nípa àyà tó sọ̀kalẹ̀ táyìnṣà mi ìsìnrẹ́ nìkan tọ́mọ̀ nípa ogún pínpín tó àyìnṣà ọdí ọlọ́ọ̀tà lánàá

ó ní mo wá sọ fún un níjọ kẹfẹ yá kálá àbúrò yá mi ẹ má yára pé àwọn ọ̀rọ̀ àwọn ọmọ dání o àwọn dání o sẹwọn ẹgbẹ zùmẹrù òun ló bí dání o òun ló abẹ ta ló bí zùmẹrù bá ti wí asuma abẹ́tí ni ẹ̀ẹ́ ló bí zùmẹrù zùmẹrù ló bí dání o ló bí ọrùwà náà ló sọ pé yá kálá sọ́díẹ́nsì tọ́bi pé yá kàlà àti àyìnṣà jẹ́ kí ni ọ ọjẹ́ bọ́yá àbúrò kápẹ́ ní ẹ̀gbọ́n ìyá tó bí bàbá ọ̀rùwà mọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ àti ìṣèṣù bẹ́ẹ̀ o. ọwọ́ àni mo sọ wípé yá kàlà níbo ni ó tún ti mọ̀ nípa ìlera oníbẹ̀ ó ní kóńtù ọmọ bùrẹ́tì fọyọ́ ni àtúlẹ̀ iṣẹ́ àbíká lọ pé kóńtù amọ̀rọ̀ fọyọ́ ni àtúlẹ̀ iṣẹ́ wọ́yọ́ mọ̀rọ̀ tó mọ̀rí fọyọ́ ni àtúlẹ̀ wà á sùnmọ̀ ọ̀nà fọyọ́ ni àtúbà àtúhùn lè bá àtúhùn fẹ́ àtúhù níbi ìtẹ́ fìlì pọ̀pọ̀ lọ yàrá ìṣà tó wọn bá ti wá sìkì wọn àgbẹ̀ gbé lọ́ọ́ mú ewé gbọ́ ewé àwo èyí tó ní jálàbí o ọ̀bọ̀n ti yé títa ìlera bóyá gbà àbí nǹkan kan mú yàtọ̀ já àárẹ̀ ara ó ní wọn máa ń da fún nǹkan yálà mú egbò kíní báyìí kó mú kíní báyìí kó fi kún eléyìí kó mú kó gbu ewé yìí mú ó lóun wá ha gbogbo kíní yẹn sórí ó ní tọ́ba tó ti rẹ nìkan tí ọba tó ti ń sọ ògùn fún tọ̀ òun tó ha sórí ó ní bọ́ọ̀hún ṣe mọ́ nìyẹn ya ọlọ́run yẹn pé yàní ìyẹn gbọ́dọ̀ tún gbáńgájá mi léèyàn ó yẹ pé nínú mọ̀tọ́ òun ni ọ̀rọ̀ ìlera ìtọ́jú òun yá pé gbogbo ògbà áṣà àkàfà sí payà náà ni àwọn ti wò sùn ẹ ọmọ yìí tún ti dé o ó lọ sí ìdílé ọ̀rá ibà ọmọ bá a máa ń ṣe wá sí rọ̀lẹ́ jímọ̀. àyè ti dé yẹn ti ń ṣe ó túbà jímọ̀ lọ kiri kan sáré gbé fún ọ ní. Ah, ah, so àwọn nkẹ́kọ̀ọ́ kìnìún yẹn gbọ́dọ̀ mọ̀ ọkọ ọmọ ìyàwó ní ọmọ kẹ́kẹ́ pàápàá jùlọ obìnrin àwọn nkẹ́ àkọ́kọ́ lò yẹn ìyẹn ti kọ́kọ́ mọ̀ dáadáa ẹ̀rí ìyàwó àyíṣà àwọn àmà àtọ̀rẹ́ lọ́pọ̀lọpọ̀ òmìnira wọ́n ní bọ́nù Zubair ọ̀sán di dúkìá tó kan sí àyíṣà radiyallahu ta'ala anha wọ́n ló lè tó bíi kíni ọ bíi miatu alf one hundred thousand báyà dirham wọ́n ní bí àwọn àyìnṣà bí wọ́n ti lọ sí kíni o wọ́n lọ fi ṣe ọbẹ̀ fáwọn yẹn wọ́n bá ń pín fáwọn yẹn gbòó dìrọ̀lẹ́ wọ́n ní wọ́n á sọ fún ẹni tó jẹ́ ọmọ ọ̀dọ́ wọn àbí ọmọ zòrà yẹn wọ́n ní ha ti ajáríyá fótó rè oúnjẹ àárọ̀ fún mi ìrọ̀lẹ́ àwọn abẹ́rẹ́ pé lọ́ọ́ bẹ́mi náà gbé oúnjẹ àárọ̀ tèmi wá wọ́n ní àwọn sọ yìí pé ṣé ìyẹn sọ pé ya ummul mu'minin ìrẹ́ àyíṣà ṣé ọ̀ lágbára àti ra ẹran bíi díríhàmù kan wọ́n ní wò látọ̀ ànífíìní láwọ̀ àzìkárìtì ní ìlàfàálì má bàa mi wí o tó wáyé pọ̀ sọ fún mi ni ìgbà ti ṣe bẹ́ẹ̀ omi ẹ̀sọ́ gbogbo èyí nǹkan wọ́n ti fi tọrẹ mọ́ wàá rí kẹ̀kẹ́ tí wọ́n jọ. nínú bí àwa bí wọ́n ti máa ń tọrẹ sí nìyẹn. àkọọ́lẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ ọ̀run rúwà náà tún ni tó jẹ́ ọmọ ṣùgbẹ́ o wọ́n ló ti sàárà ohun tó tó bíi seventy thousand a lè sọ pé kí hàm lápẹ̀rẹ̀. ìṣe sàárà irú èyí tí wọ́n ń ṣírò bíi tírílíọ̀n fún Abíọ́lá pé títí dìsìn tọ́nẹ́ sórí sáàmù nìkan ó lé ní tírílíọ̀n ẹwà àtijọ́ ti kú yẹn bákan náà bóò ni ìyàwó àyìnṣà ti jáde láyé radiyallahu ta'ala anha wọ́n ní nígbà tó di pọ́lọ́jọ́ ń dé wọ́n ní máa ń sọ pé lé òun ni kí wọ́n ṣe kí ni kí wọ́n sì wọ́n sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wa ni inni ahdathu ba'da rasulillahi sallallahu alaihi wasallam adatan idfanuni ma azwajihi ha sọ wọ́n ní máa ń wí bẹ́ẹ̀ wọ́n ní wọ́n á padà lọ sí kíni ọ wọ́n padà lọ sí sí bàkín wọ́n sì sí alimami zahabi rahimahullah wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìrìn àjò tí àwa ìsárìn ká ti sọ lẹ́ẹ̀kan wípé hasan ogun mímbàrí amọ́rù jókòó sísàlẹ̀ tí wọ́n sọ pé ìyàwó ànẹ́bìyìn ni láyé àti lọ́run ẹ má tójú rẹ̀ mọ́lẹ̀ o wọ́n ní wọ́n padà sí àbámọ̀ lórí rẹ̀ lábàámọ̀ yẹnyẹn wọ́n sì túba lórí ẹ̀ wọ́n ní wọ́n padà sọ pé rere làwọn rò ó ẹ̀sìn má jẹ́ àgbàgbé nígbà tí ìsèpá yà wá lórí nǹkan wọ́n sì ṣe hàn tí mistake bá wáyé kí ni wọ́n gbà wọ́n gbà ládàkà ẹ̀rí sọ bá nìyẹn ṣe rí nìyẹn sọ fi hàn yí pé kò lásọ̀tò kọ́ òyìn nípa nana Aisha radiyallahu ta'ala anha ọjọ́ gbé táwọ̀rọ̀ ká má gbàgbé káfí lè máa dè mọ́lẹ̀ àjọ yìí wáyé pé ọmọ Abubakar ni radiyallahu ta'ala anhu bákan náà ní sọ̀sálà ń fẹ́ràn rẹ̀ jùlọ nínú àwọn ìyàwó rẹ̀ àti báwọn sọ̀sálà ń tún bẹ lọ́hùn ibi ọlọ́run bá ní foríjì Aisha ohun tó ṣe ṣáájú ohun tó ṣe kẹ́yìn àti ohun tó ṣe pamọ́ àti ohun tó ṣe hàn àjẹsí pé tó bá jásí pàṣẹ ṣe ni jíjáde tí wọ́n jáde ńjọ́ yẹn gan náà àforíjì ọlọ́run ti dúró dè wọ́n pẹ̀lú àdúrà nẹ́bí òdìrí bẹ́ẹ̀ míì lọ fún àwọn ṣíà o tí wọ́n máa sọ yìí pé tí wọ́n bá fi jáde pé o ti lọ́dọ̀ tí wọ́n ọ sọ yìí pé ìwọ nígbàgbọ́ pé ayé ṣàǹkọ́ sí nà má lọ fún ọ ẹni ibi làwọn eléyìí bákan náà oríyìn táwọn kò sọ láǹfin fún àti sọ fún wa bí túnṣe máa ń jọ́sìn sí aláwẹ̀ níyàwó àyìnṣà wọ́n gbàwẹ̀ títí fá níbi tí wọ́n padà lẹ wọ́n lẹ. bákan náà a sọ nípa ìmọ̀ wọn kókó gbòógì ọ̀rọ̀ níbẹ̀ wọ́n ní pé wọ́n ní àjùlọ ń bi ìmọ̀ mẹ́ta àgbọ́yé ìmọ̀ ìtọ́jú àti ìmọ̀ orin tá a mọ̀ sí ewì ti lárúbáwá. bákan náà ká má gbàgbé ntọ́lọ́wọ́n ọba alẹ́ ayé àtọ́lọ́wọ́n ọba sọ̀kalẹ̀ nípa wọn láti fò wọ́n mọ́ níbi ìṣẹ̀lẹ̀ àdáparọ́ ìdókè pé wọ́n dáadáa pa rẹ̀ ẹ̀ mọ́ wọn. a ti máa gbàgbé àwọn ẹ̀ṣà ta ni ń bẹ fún wọn. bákan náà àti àwọn ọlá tí wọ́n ṣe kíni ọ tí wọ́n ní ká sì jẹ́ lọ yé wa wípé ẹni yóò tọ́bi pé àyìnṣà ni àṣẹwò fọwọ́ kẹfẹ́ halalu dam ẹni ọba pè ní àṣẹwò kẹfẹ́rin ni kódà kẹjẹ rẹ̀ ó wéèsì ntọ́wà nọ́ọ̀sì ìyàtọ̀ ń bẹ láàrin Aisha radiyallahu ta'ala anha àtàwọn ọ̀yọ́kù wọn fi hàn bí ewì kẹ̀kẹ́ sáwọn ọ̀yọ́kù tó yàtọ̀ sí Aisha ọ̀rọ̀ rẹ̀ lè má jẹ mọ́ kí wọ́n ṣe kí ni o kí wọ́n pa ó sì lè má jẹ kéèké olùyá pé wọ́n á ṣe bílálà fún mi bó ṣe wà lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n á ṣe kòbókò fún mi ṣùgbọ́n tó bí parọ́ àgbèrè ما àyíṣà radiyallahu ta'ala anha wa kafir halalu dam mọ́ tàjẹ̀rẹ̀ lẹ̀ sọ́hárí pa sọ nípa fún wọn ọjọ́ àtàlátà lọ́pọ̀ sí seventeen Ramadan ó ti dídé àfi seventeen náà ní àlè làbí tọ́wọ́lé lòun náà jáde láyé nínú Ramadan ọkàn jẹ ọjọ́ jùmọ̀ ah, ọjọ́ orí wọn sì ń jẹ sixty three years nígbà yẹn ọyọ àwọn náà yọ ọyún tí nǹkó ń bẹ́ẹ̀ ẹ bá yọ kí ló kù ẹ bá yọ ẹni tí kò nínú thirty five ọ̀sìn yẹn pé lẹ́yìn ìgbà tá nẹ́bí sọ́lọ́wọ́ sáláńtì jáde láyé wọ́n tún lo ohun tó súnmọ́ àádọ́ta ọdún wọ́n lò láyé rọ́bì ọlọ́run tààlà ẹni àwọn àrùbọ̀ àtọ́ pípẹ́ àwọn ọkùnrin tó kírun sí wọn làwọn náà ní àbùkù rẹ̀ rọ́ rọ́bì ọlọ́run tààlà ni òru ni wọ́n ti sìn wọn ajáde bá lè sìnkú lóko ìjọ àtàlátà òun ni wọ́n sin wọ́n wọ́n sin wọ́n sí bàkẹ́ wọ́n kọ́ndíṣàn ní ọ́fà o ṣáà lè rí i pé òkun yẹn lè bàjẹ́ àti nǹkan kan lè ṣẹlẹ̀ sí àlùsùkún yẹn lọ́wọ́ ìlà àti ní ojúmọ́mọ́ ìlú fi ń tọ̀nà ọjọ́ ti lọ a fi àyè ìbéèrè lẹ̀ a tún máa tẹ̀síwájú nínú الأدب المفرد إن شاء الله Sorry. No. No. No.